معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له واعتصموا خير لكم إن كنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد وصحبه وسلم akí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní gbogbo àyè tí ẹ ti ń ọba tó ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ kọ́mọ́sáláyì máa fi ẹsẹ̀ àgbọ́yé wa nípa ẹ̀sìn àtàlámàrí ayé wa ọlọ́mọ́sáláyì máa fi rinlẹ̀. àbí ọlọ́run fún gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti yànnàná ọ̀rọ̀ ẹ̀sìn síwájú tí wọ́n kọ́ wa tí wọ́n rè wá wọ́n júwe wa sí dáadáa ọlọ́run bá ní lékún kẹ́ wọn. àwọn tó ṣẹ́kù ọlọ́run ọlọ́run bá ní máa tọ́ gbogbo ògbésẹ̀ wọn. àmín. àdúrà fún àwọn onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n fún wa láǹfààní èyí tá à ń ṣe tí a fi ń tan àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run tí a fi ń tàn ká abẹ́lọ́run nínú àánú rẹ̀ àlékún dáadáa ọlọ́run bá ní máa ṣe fún wọn bí a bá ń fi ọkàn bá ètò wa tí à ń ṣàlàyé bọ̀ à ń ṣàlàyé nípa àwọn tí a yọ̀ǹda kí wọ́n fi àwẹ̀ sílẹ̀ nítìtorí sábàbí kan tàbí òmíì asọ́dórí àwọn ìran èèyàn bíi mẹ́fà tá a ti ṣàlàyé ẹ̀bọ́ sẹ́yìn nínú ètò wa tó ṣáájú là ń sọ nípa ẹni tí ó kú tírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní gbèsè ààwẹ̀ lọ́rùn a ti ṣe àlàyé ọ̀rọ̀ èyí tí àwọn àlùfáà tí wọ́n sọ àtìdájọ́ wọn èyí tá a tún máa fi tẹ̀síwájú nípa rẹ̀ láfikún òun náà ni pé tó bá jẹ́ pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó kú àwẹ̀ tó jẹ́ gbèsè ẹ̀ àwẹ̀ lérí ni kìí ṣe àwẹ̀ Ramadan ohun tá a sọ lórí ti Ramadan kẹ́yìn pẹ̀lú ẹ̀rí òun náà ni pé kí wọ́n bá san kí wọ́n bá san àwẹ̀ náà ni wọ́n bá san àwẹ̀ tàbí ká sọ wípé inú ọ̀rọ̀ tí afẹsẹ̀ rinlẹ̀ òun náà ni pé kí wọ́n san oúnjẹ kí wọ́n fi bá san àwẹ̀ rẹ̀ tó jẹ́ kó tó kú ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé ìlérí òun là àwẹ̀ tó jẹ sọ́rùn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ohun tí aṣíwájú wa Ibn Abbas nígbà tí wọ́n bi léèrè anrojuli mata wa aleyhi nazarun onítìí kú ó sì jẹ gbèsè àwẹ̀ ìlérí sọ́rùn àwẹ̀ Ramadan ó sì tún wà lọ́rùn ẹ̀ ó jẹ gbèsè méjì tó ní ní ọrùn ó gbèsè àwẹ̀ ìlérí ó yìí tún jẹ gbèsè Ramadan ohun tí Abdullahi bin Abbas sọ ni wípé ama Ramadan faliyutu imahani gbèsè tí Ramadan tó jẹ sọ́rùn wọ́n bá fi oúnjẹ ṣe ìtanràn ẹ̀ wà á máa nọ́vìr ṣùgbọ́n èyí ọjà sí wípé ìlérí ni ń ló ṣe fàyùsọ́ọ̀mù ànìwò ààwẹ̀ ni wọ́n fi bá gbà nítorí nítorí wípé ààwẹ̀ Ramadan látàdúkúlù oníyàbá halal hayat nígbàtẹni tí ààwẹ̀ Ramadan bá láyé apá rẹ̀ ọ̀ká kó pé kẹ́nìkan ọmọ bóun gbà bóyá wọ́n máa sanwó sẹ́yìn pé tó bá rọrùn ni àwọn olówó ọba máa fi léhùn di kí wọ́n bá wọn wá àwọn èèyàn tí wọ́n máa bá wọn gba àwẹ̀ tí wọ́n máa fún lówó wọn èèbá èèyàn gbà á nígbà èèyàn wà lójú ayé gan ká tó wá torí wípé ó kú ṣùgbọ́n ká má gbàgbé látara ọ̀rọ̀ wa àti sọ ọ̀rọ̀ míì tí màmú ṣáfì gbára a lè rí ọ̀rọ̀ míì tí wọ́n sọ fún wa pé kí wọ́n bá gbà kódà nínú ṣe sí ìdájọ́ míì wọ́n máa ń gbà pé bí àwọn èèyàn ṣe jẹ ogún bẹ́ẹ̀ ni kí wọ́n ṣe pín àwẹ̀ yẹn sí wọn ní ọrùn eléyìí wọ́n máa ń lò ó nínú àgbàwọ́ ọ̀rọ̀ tí wọ́n rí lọ́tọ̀dọ̀ wa ìyá wa Aisha tí Rasulu Karim sallallahu alaihi wasallam wọ́n lọ sọ pé mamata wa alayhi siyam sọ́ọ̀mà anihu waliyu ẹni tó bá kú tí àwẹ̀ ń bẹ lọ́rùn ẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ aláfọwọ́sọ̀yà tí wọ́n ṣẹ́kù lẹ́yìn ẹ̀ àwọn náà ni wọ́n bá ṣàwẹ̀ yẹn èyí tá a lè sọ lórí ọ̀rọ̀ yìí tí òfin ní rú wa lójú àdìsí èyí tá a gbé wá tá a ti fẹ́ sọ tó jọ nínú ọ̀rọ̀ wa tó ṣáájú ti ń sọ fún wa wípé àwẹ̀ ni kí wọ́n bá gbà kí wọ́n má bàa fóúnjẹ ṣe ìtaràn a rí wípé àdìsí yìí kọ̀yànnànà irú àwẹ̀ tí í ṣe bóyá rọ̀mọ̀dánù ni tàbí àwẹ̀ ìlérí orí ẹ̀ làwọn àfẹ́ẹ̀sì wá dúró lórí wípé àwọn ọ̀rọ̀ tó wá tó sọ fún wa pé àwẹ̀ ni kí wọ́n bẹ́ni tó ti kú tó jẹ́ àwẹ̀ sọ́rùn gbà kọ́mọ́jì oúnjẹ wọn ní àwẹ̀ ìlérí ni kìí ṣe àwẹ̀ Ramadan tó bá ṣàwẹ̀ Ramadan oúnjẹ ni wọ́n fi bá ṣe ìtanràn ní ìtorí wípé a rí àwọn hadithi míì tí gbólóhùn àwẹ̀ ìlérí tó jáde nínú ìdájọ́ wípé kí wọ́n gba àwẹ̀ ni eléyìí la gbé gbogbo bó àdìsímì tó bá wá tó wí tí ò sì yànnàna pé àwẹ̀ lérí ni tó sì ń sọ pé kí wọ́n bá gba àwẹ̀ ni òun la fi gbé ka wípé àwẹ̀ lérí ni eléyìí ó jẹ́ kìí ṣe àwẹ̀ ti Ramadan òun náà ni àdìsí tí Imam wa Buhari, tó gbà wá látọ̀dọ̀ Abdullah bin Abbas ó sọ wípé arábìnrin kan wá bá síwájú ẹ̀dá sallallahu alayhi wa sallam ó ní inna ummi matat ó ní ya àwọn ó kú wà alayya sawmu nadhiri ó sì jẹ́ àwẹ̀ ìlérí sọ́rùn fa àkùdí àníhà ṣé kí n báyà mi gba àwẹ̀ yìí bí kọ́ọ̀lù anabi sọ fún wípé ara aitala kana kana ala ummi kadayin sétíya rẹ bá jẹ gbèsè owó sọ́rùn fàkọ̀dọ̀ ìtẹ̀wù tó o sì bá san àkáàna yókùdì dáàlì ka àníhà sówó tó o san lẹ́yìn ikú rẹ̀ yẹn ṣé gbèsè ó kú ò lọ́rùn ẹ̀ àbí ò ní kú ò lọ́rùn ẹ̀ kọ́làt obìnrin yẹn láti sọ fún aṣíwájú ẹ̀dá wípé náà bóun bá ti bá san gbèsè owó ti kú ò ní ọrùn ẹ̀ kọ́ọ̀lù ànábì láti sọ fún arábìnrin yẹn wípé fàṣúmi Ani umek lọ gba àwẹ̀ fún ya rẹ kó o fi bá san gbèsè àwẹ̀ lérí èyí tí ya rẹ jẹ sọ́rùn tá a bá wo nínú àdìsí yìí a rí wípé àwẹ̀ lérí ni òun làdìsí yìí gbé wá kìí ṣe àwẹ̀ Ramadan ìyẹn la fi gbé ọ̀rọ̀ tó sọ wípé oúnjẹ là á máa san padà fún ẹni tó bá kú tá àwẹ̀ ẹbẹ lọ́rùn ẹ̀ kì í ṣe pa àbàgbà ààwẹ̀ la fi gbé ọ̀rọ̀ yìí tẹ́ ìwọ̀n ju ọ̀rọ̀ tó sọ pé ààwẹ̀ ní ká gbà a dẹ̀ sọ fún wa pé àdìsí tí wọ́n fi ṣẹ̀rí ẹ̀ pé ààwẹ̀ ní ká agbélérí ààwẹ̀ tó jẹ́ ààwẹ̀ ìlérí tí kìí ṣe ààwẹ̀ Ramadan nítorí àdìsí tí mọ̀mú Buhari gbé wá fún wa tá a padà sọ níkẹyìn yìí ó mu wá tààràtààrà wípé ààwẹ̀ ìlérí òun ní kárábìnrin yìí kọ́ bá ìyá rẹ̀ gbà kìí ṣe ààwẹ̀ Ramadan ohun tó kù tá a lè bi wá nínú ọ̀rọ̀ yìí ni wípé kí ni yàtọ̀ tí ń bẹ láàrin ààwẹ̀ Ramadan àti ààwẹ̀ tá a fi ṣe ìlérí ṣe bá ààwẹ̀ ni a sọ fún wa wípé ìbáàyàn gba ààwẹ̀ padà tàbí ìdélédéyàn nínú ẹ̀sìn ọ̀wọ̀nú ẹ̀sìn ní ìbámu bẹ́sìn yẹn bá ṣe wúwo tó àti bó ṣe lágbára tó. ẹ̀sìn tó bá wúwo àyíbáàyàn délé níbẹ̀ ṣùgbọ́n mi ìtọ́ bá fúyẹ́ àlèbáàyàn délé níbẹ̀ ààwẹ̀ ìlérí ó fúyẹ́ ju ààwẹ̀ rọ̀mọ̀dọ́ọ̀nù lọ ní ìtorí wípé ọ̀nà wo ló gbà fúyẹ́ torí wípé òun náà lóòótọ́ ló ti dọ̀rọ̀ èèyàn fẹ́ni tó ṣèlérí leri ti ṣèlérí ẹ̀ ṣùgbọ́n ààwẹ̀ lérí èsì ọ̀ràn yẹn nípìnlẹ̀ ẹni tó labọ ara rẹ̀ lọ́rùn òun ló sọ di ọ̀ranyàn fún ara ẹ̀ yàtọ̀ fún ààwẹ̀ Ramadan ààwẹ̀ Ramadan ọ̀ranyàn lòun ní ìpìlẹ̀ ó fi hàn wípé Ramadan ó lágbára ju ààwẹ̀ tá a fi ṣèlérí lọ ààwẹ̀ tá a fi ṣe ìlérí a sọ fún wa wípé àwa la sọ di ọ̀ranyàn síra ara wa ní ọrùn ṣùgbọ́n àwẹ̀ Ramadan ọlọ́run ọba fúnra rẹ̀ ló sí lọ́nà àyàn fún wa kutiba alaykumu siyam. ya ayyuhal ladhina amanu kutiba alaykumu siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaquna. ọlọ́run subhanahu wa ta'ala ọ ń jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ yìí wípé mo pe ẹ̀yin tí ẹ lẹ́ gbàgbọ́ kutiba aleikum siyam. kutiba aleikum siyam. ọlọ́run lémi ọlọ́run mo ṣe àwẹ̀ gbígbà mo ṣe ní ọ̀ranyàn lẹ́yìn lórí. kàmá kùtìbà lẹ́lẹ́dì náà mi hàn kọ̀bùlì kan. gẹ́gẹ́ bá a ti ṣe lọ́ràn yàn fún àwọn tí wọ́n ti ṣáájú yín bá a ti ṣe lọ́ràn yàn lé wọn lórí. làálàkùn tàtàkùn. eléyìí ní fi ń yé wa wípé ìjọ́ràn yẹn ti Ramadan láti lẹ̀ ni ó yàtọ̀ sí ààwẹ̀ tí èèyàn fi ṣe ìlérí ìjọ́ràn yẹn tiẹ̀. èèyàn ló labọ ara rẹ̀ lọ́rùn kìí sọ ọlọ́run ló ṣe ní ọ̀ràn àyàn aramadan kana jiban fi asli shari wa amma nadhir lam yajib bi asli shari wa innama awjaba unadhiru ala nafsihi ẹni tí ó ṣèlérí àwẹ̀ ó lọ sọ àwẹ̀ ìlérí dọ̀rọ̀ yẹn fún bẹ́ẹ̀ lè yí bá ti yé wa. àbọ̀ sí agbọ́nrin míì lábala ìdájọ́ tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ àwẹ̀ òun lọ̀rọ̀ nípa àwọn nǹkan tí lè ṣe nínú Ramadan tá a sọ fún yàn wípé àwẹ̀ rẹ̀ ó ti bàjẹ́ àwọn àlàyé díẹ̀díẹ̀ òun náà là á máa ṣe lórí eléyìí èyí tí yọ́ọ́ máa fi yé wa wípé béèyàn bá ti sàwọn nǹkan wọ̀nyí ààwẹ̀ rẹ̀ ó ti bàjẹ́ àkọ́kọ́ ńbẹ òun náà ni jìmá aljìmá aljìmá wù ní kéèyàn ní ìbálòpọ̀ kéèyàn ní ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó ẹ̀ ìníbálòpọ̀ àwọn àlùfáà gbà wípé nínú ìtọ́bàwò èèyàn jẹ́ tó sì lágbára ní ẹ̀ṣẹ̀ òun ni kí ìbálòpọ̀ ṣẹlẹ̀ lọ́sàáwẹ̀ lọ́sàáwẹ̀ láàrin lọ́kọ láya bírò ẹ bá ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àlùfẹ́ẹ̀sìn wọ́n gbà wípé ẹni tó bá ṣe yìí lazimawu ma alikafaara ti alimogaladọ. Allah àwẹ̀ yẹn yóò san pẹ̀lú ká tún fún ní ìtanràn tó ní agbára ìtanràn tó yìí ìmọ̀ kọjá ìtìkù rọ́kàbàtì mùmínà ká sọ fún un pé kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú tọ́jẹ́ mùmínì àwòsíyàmì ṣàárẹ̀ ni mọ́tàtàbíàì tàbí pé yọ gba àwẹ̀ oṣù méjì lérí ara wọn tí ò gbọ́dọ̀ já àyàfi tó lè mú já oníkárọ̀rọ̀ járe èyí tí òfin ẹ̀sìn kọ́ gbà wọlé irú ọ̀rọ̀ jàre wo lòfin ẹ̀sìn lè gbà wọlé tí máa ń gbà oṣù méjì lọ ta ni ọmọ jà àròjàre tó fi ẹ̀sìn lè gbà wọlé òun ni kí àwẹ̀ rẹ̀ yẹn bọ́ sínú ọdún àwẹ̀ rẹ̀ yẹn bọ́ sí ọjọ́ ọdún nígbà tí ń gbèsè yẹn lọ tàbọ̀ bọ́ sí ọjọ́ tá a sọ wípé ó tún jọjọ́ ọdún tá a mọ̀ sí tẹ̀sírì irú àròjàre yẹn ó lè fa kí ẹni tí ń san gbèsè ìtanràn tí a fún lórí wípé ọjà àwẹ̀ pẹ̀lú ìbáyàwó ẹ̀ lásìpọ̀ pẹ̀lú ọdún yóò tún máa gbà lọ tẹ̀yìn yóò kama tàbí kó jẹ́ òfurufú hìsí kó táwa náà fojú rí gẹ́gẹ́ bí ipá rẹ̀ ló ṣe tàbọ̀ wà lọ tí èsì pàníyàn ni wípé torí kó lè yẹn lè di ẹrù rìn àjò torí man ta'ajjala li shay'in qabla awani uqiba bihirmanihi gbogbo ẹni tó bá kánjú lọ ṣe nǹkankan tí ètò àsìkò ẹ̀ pẹ̀lú àníyàn kan wípé bóyá ń ti torí kí nǹkan kan ó lè ṣẹlẹ̀ ni òun ló fi lè ṣe òun tá a fi ṣèjìyà ẹ̀ ni pé tó fi ó ṣẹlẹ̀ yẹn àníjọ́ ṣẹlẹ̀ tó bá jẹ́ pàníyàn rẹ̀ nítorí ká lè wípé ọ̀sàjà ìwé yẹn láàrin ló fi di ẹrù rìn àjò a sọ fún un wípé gbogbo àwẹ̀ tó ti gbà bẹ́yìn yẹn wọn à ní kà fún yọ ẹsẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ gbígba àwẹ̀ ìtanràn yẹn ni tí ó fi pé oṣù méjì láì já sọtẹ́ pé ní àjò yìí tàbá ìsàn tó ṣe ohun tí gbogbo wa fojú rí ni tọ́wọ́ ajá àwẹ̀ yìí láàrin irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tọ́ba tún bẹ̀rẹ̀ sí ní gba àwẹ̀ lọ padà á ṣírò ètò ti gbàgbọ́ ẹ̀yìn á ṣírò rẹ̀ fún un ṣùgbọ́n tí ó rí bẹ́ẹ̀ tọ́ba fi lè já tí ò tí ì pé ọgọ́ta yọ ṣẹ̀ṣẹ̀ kódà tó bá gbàdé mọ́kàndínní ọgọ́ta fifty nine tó fi já tó bá tún bẹ̀rẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀ gbà pé ọgọ́ta padà ni. Allah Akbar. bẹ́ẹ̀ ọba wa lágbára kínní kejì yìí lábala wípé ń ṣètanran ọ̀ràn tó dá sí rẹ̀ lọ́rùn lọ kò lówó tí ó fi bọ́kùn lọ́rùn ẹrúbìnrin tọ́jú olùgbàgbọ́ ọrùn ọkùn ẹrú tọ́jú olùgbàgbọ́ ó lè jọkùnrin ó lè jóbìnrin kò sì lágbára àti gbààwẹ̀ oṣù méjì ẹni tó jẹ́ pé àwẹ̀ kan nígbà lọ tẹ ẹ dáná tẹ ẹ lọ́lùyàwó ẹ̀ bàbá fún lóṣù méjì oṣù kan nígbà lọ tí ò lè gbàjá oṣù méjì ń tó súnmọ́ òun ni kò lè lára ẹ̀ wọ́n ní tí ó yà lọ sí ni pé ìtì àmọ̀ sí tìǹà mìsíkìnà ni ọgọ́ta aláìní náà ni ó lọ fún lóúnjẹ likuli mìsíkìnì nísìfù kìlò wà àṣírà kìlógíráàmù ìlàjì kìlò àti kìlò àti gíráàmù mẹ́wàá òun ni báyọ̀ pé rẹ̀ sì lọ́fẹ́ fi ṣe lápèjúwe òun ni yóò fún ẹnì kọ̀ọ̀kan nínú àgbà wa tọ́lá làáfíà tí mọ̀mọ́ Muslim ń gbà wá fún wa wọ́n ní arákùnrin kan ọba yàwó ẹ̀ lásìkò nínú oṣù Ramadan ó wá lọ bá síwájú ẹ̀dá ó ń béèrè ọ̀rọ̀ dájọ́ lọ́dọ̀ ẹ̀ nípa tó ṣe yìí òun tàdàbí sọ fún ni pé alitẹ́jì dọ̀rọ̀ kọba sóò lè bọ́kùn lọ́rùn ẹrú qala la ọkùnrin yẹn lápá mi ọ̀ka ànábì ní alitastati siyama sharayi so o lè gbà àwẹ̀ oṣù méjì lérí ara wọn gẹ́gẹ́ bá gbà wá mi sì gbé wá qala la ọkùnrin yìí ní òun ọ̀ka pẹ́ ànábì fa atim sitina miskina lọ fún ọgọ́ta aláìní lọ fún wọn ní oúnjẹ eléyẹn ni ẹ̀rí ìdájọ́ èyí tá a gbé wá yìí fún ẹni tí ọba lásìpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ní ọ̀sán Ramadan nǹkan kejì tí ó lè ba àwẹ̀ jẹ́ òun ni inzalu limani òun ni kí omi ti máa di ọmọ yálà lára ọkùnrin ni tàbí lóbìnrin kó jáde ní ìfọwọ́fà aláwẹ̀ pẹ̀lú gbogbo ọ̀nà tí èèyàn lè gbà fọwọ́fà tómi yóò fi jáde bóyá fẹnukonu ni o tàbí fọwọ́ pariláwo tàbí ìfọwọ́ fa kínní ìgan jáde fúnra rẹ̀ ní tìtorí tí a fi gbàpọ̀ jáwèé ni wípé nǹkan yóò mú adùn wá ohun tí a sì fẹ́ ká gbà wẹ̀ á gbà wẹ̀ jíjẹ á gbà wẹ̀ múmu á gbà wẹ̀ adùn òun lànà bí fi sọ fún wa wípé ọlọ́run ní òun lòun ní àwẹ̀ òun náà lòun ó sì san aláàwẹ̀ nínú àdìsí tí ìmáàmù Bukhari gbà wá òun lòun ó sì san ẹni tí ń gbà á lẹ́sẹ̀ nítìtorí páláwẹ̀ yẹ́dà tọ́ àmà níta fi mọ́láláwẹ̀ ni kó fóúnjẹ rẹ̀ sílẹ̀ wọ̀ṣàràbà ó fi omi mímu ó gbèjù sílẹ̀ wọ̀ṣàwàtà adùn ẹ̀ náà ó gbèjù sílẹ̀ mìíràn ajílì nítorí èmi ọlọ́run tẹ́lẹ̀ bá ti wá rí bẹ́ẹ̀ wípara tá a máa fi ilẹ̀ nínú àwẹ̀ ni gbogbo ẹni tí omi tí máa di ọma lára rẹ̀ bá fi jáde ní àfọwọ́fà fún rẹ̀ kì í ṣe pé bọ́yọ́ lálàá òun ló fi jáde tọ́yẹ́ pé òun lọ́ fọwọ́ fà á irúfẹ́ níbẹ̀ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ tọ́bọ̀ wá jẹ́ wípé òun tá a sọ pé ó ṣe yìí ìfẹnukónú ìfọwọ́kan obìnrin ẹni tọ́ba jésù wípé kò mú kò mú omi jáde lára ẹni àwọn àlùfáà ẹ̀sìn gbà wípé kò bà ààwẹ̀ jẹ́ nítorí àdìsí ìyàwó Aisha onírọ̀sọ́lù kẹrìmù sallallahu alayhi wa sallam a máa fẹnu konu pẹ̀lú ìyàwó ẹ̀ nígbà tí bá ń gbà ààwẹ̀ wayubashir ó sì máa ń fara kanra pẹ̀lú ìyàwó ẹ̀ nígbà tí bá ń gbà ààwẹ̀ ṣùgbọ́n o ìrẹ́ ọmọ ìyá mi tó ń gbọ́ mi ọgbọdọ gbọ́dọ̀ sọ̀rọ̀ aláàyè tá a dé kọ́ ọmọ pé ó ṣe súnà yìí kọ́ ọmọ jẹ́ pé ó kó bára rẹ ní tìtorí pé ẹni tá à ń sọ̀rọ̀ rẹ yìí ọlọ́run ní kọ́ka pa ara tiẹ̀ jù ọmọ pé fonukonu lásán ló ó ṣe a ti sọ lókè ṣáájú nínú wa hmm. tó bá ohun tí ń di ọmọ lára akọ àtabo ọjáde bí mo ṣe fẹnu kàn fẹ́rẹ́ ṣáájú lójú ọ̀nà àlá tàbọ̀kàn ronú kan lásán tí èsè kó ṣiṣẹ́ ẹ̀ irúfẹ́ ìjáde omi yìí kò bá àwẹ̀ jẹ́ ní tìtorí wípé àlá lílá kìí ṣe àfọwọ́fà ẹnì kankan ìwọ o máa là wá ọlọ́run ni máa mú wá. kéèyàn sì ronú sínú ara rẹ̀ tí ọba ti ṣe níṣẹ́ ọlọ́run ti dárí ẹ̀ já nítorí ọ̀rọ̀ aṣíwájú ẹ̀dá sallallahu alaihi wasallam tó sọ fún wa pé inna Allaha tajawaza an ummati ọlọ́run lóhun ti sàmójúkú lọ́dọ̀ fọmọ ẹlẹ́yìn òun mọ ọlọ́run ti sàmójúkú ẹ̀ fáwọn ọmọ ẹlẹ́yìn ànábì mọ adasatibi in ha ìtẹ́mi wọ́n bá wọ́n sọ máa làmù tá a máa tí wọ́n bá ti ṣiṣẹ́ a ò takẹ́ làmù àdìsí yìí làwọn àlùfáà fi gbà wípé kéèyàn máa gba àwẹ̀ kó ronú kadùn tí ti ṣiṣẹ́ kò bá ń pé omi jáde lára ẹ̀ kò bá àwẹ̀ rẹ̀ jẹ́ nínú tó bá àwẹ̀ jẹ́ òun ni kéèyàn jẹ tàbí kéèyàn mu lọ́sàn-án àwẹ̀ ni gbogbo ọ̀nà tí omi. tó fi lè dé inú èèyàn gbogbo ọ̀nà tó mi tàbómi bá fi dé agbẹ́dù inú ẹ̀ bọ́yá ẹnu lọ́gbà wọlé tàbí mú lọ́gbà wọlé ààwẹ̀ onítọ̀hún ti bàjẹ́ kódà irú ìran tí ń tá a jẹ torí kọjẹ tọ́ba ti jẹ ń tá a máa jẹ irú ìran tí a mu torí ọjẹ tọ́ba ti jẹ ń tá a máa kò bá ń ṣe oúnjẹ funfun kì bá ń ṣe oúnjẹ dúdú kò bá ń ṣe oúnjẹ elépo kò bá ń ṣe tí ò lépo kò bá ń so oúnjẹ tó láta kò bá ń ṣèyí tí ò láta irú ìran tó bá ti jẹun tá a máa jẹ tàbí tá a máa mu tó bá ti dé ẹnu rẹ tó dénú ẹ ó ti ba àwẹ̀ jẹ́ tọ́rọ́ ló sọ fún wa nínú àyà tí a ti mẹ́nu bà látàárọ̀ pé wakulu washrabu ata yatabayyana lakum al-khaytul abyad min al-khaytil aswadi min al-fajri thumma atimu siyama ila al-layl jó yé wa. ó ní tí ń jáwẹ̀ ni pé ẹ máa jẹ ẹ máa mu lálẹ́ fi dá òwú funfun mà. minal khaytil aswadi. kúrò níbi òwú dúdú. minal fajiri. nígbà tí ojúmọ́ bá máa bọ̀ ní àárọ̀ gbogbo tẹ́ ń jẹ́ bọ̀ tẹ́ te mú bọ̀ ẹ dádúró ẹ wá gbọ́dọ̀ jẹ nǹkan kan mọ́ ẹ gbọ́dọ̀ mú ilẹ̀ ó fi tí ó fi sú eléyìí fi yé wa pé jíjẹ múmu ọba àwẹ̀ jẹ́ ó fi dórí sarod ohun tá à ń pè bẹ́ẹ̀ ni gbogbo ohun tá à ń gbé lọ sínú mú bí nǹkan jíjẹ náà ni tàbí mímu a gbọ́dọ̀ ṣọ́ra à ń sàlùwàlá a gbọ́dọ̀ fín mú débi ká wá fà á débi ká fà á kí ó fi máa wọ inú mú inú mú wa. kò gbọ́dọ̀ jẹ́ ń táàfì wá fa omi sí imú tọ́ra síwájú ẹ̀dá sallallahu wa sallam ó sọ fún wa pé wà baligh fil istinshaq bẹ́ẹ̀ bá ń fín mú fún àwẹ̀ ẹ máa rí pé ń fa omi sí mú dáadáa ẹ fà á ẹfín ẹfín lẹ̀ ẹ fà á mú ẹfín lẹ̀ ila an takuna sa'ima ìgbà tẹ́ ẹ lẹ́tọ̀ọ́ láti fa omi yìí dé góńgó sí mú òun nígbà tẹ́ ẹ bá wà lẹ́ni tí ń gbààwẹ̀ ó fẹ́ pé gbogbo tí a bá gbégbà náà múnà òun náà lọ ba ààwẹ̀ jẹ́ àwọn àlùfáà wa márààrún tí wọ́n máa sábà gba àdìsí jáde látọ̀dọ̀ ànábì gbé jáde ni wọ́n gba àdìsí jáde àlùfáà wa Tirmidhi ọ̀dẹ̀ ìjòyè wa pé àdìsí tó ní àlàáfíà ni. tábà wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan míì tí a máa fi imú gbóòórùn rẹ̀ bí àwọn perfume téèyàn bá wà nú àwẹ̀ tó bá gbóòórùn perfume àwọn àáfàá gbà wípé kò bà ààwẹ̀ rẹ̀ jẹ́ ní ìtorí pé perfume ò ní júrímù kò ní tá a lè fojú rí atẹ́gùn ni a lè sọ wípé ọba àwẹ̀ jẹ́ kò bá ń wọ inú ọkàn yẹn lọ kọ́lọ̀ wọn bá kó ṣe àánú wa ó sì bá ní ṣe àlékún dáadáa àwọn onígbọ̀wé ètò iléeṣẹ́ reality tí a ti ń gbọ́ wa ìlọsíwájú dáadáa bẹ̀ Ọlọ́run jẹ́ kó máa bá iléeṣẹ́ náà àti gbogbo àwọn òṣìṣẹ́ bẹ̀ Ah. ọlá àti tóbi ọlọ́run àtẹnukọ̀kan wa náà subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. wayanfa'uni bimawidati wa qawli wayanfa'u kulla mustami wa rawi. وكاتبه ونذره بسمعه وينفع كل مستمع وراوي